في الدفاع الإنسان وهو المعين على نجاة المقصد وهو الذي نصر النبي محمدا فسينصر المتتابعين لأحمد لا تقرقونا بالشهور فإننا سرنا على نهج الكريم محمد وبقول من شرح الشريف نسلا وعلى نقولته لكلمة لا ولكل قول نصدق بها أو بالحديث لمصدق لمسند وإذا تعارضت النصوص فإننا بوصول سادة نبيه نتناقض إنا نرى التقليد داعا قاتلا حجبا الوكول عن الطريق بأرشد وهذه التقليد تولى زماننا مع وجهنا للعالمين المتجرد وإذا بدانا باجتزاز الذكور عن كل قلب خائف متردد يا معشر الإخوان فسيروا وأبشروا واحكوا بالعصر الواحد المتفرد وانصر لنا للبرية كلها إنا بغير محمد لا تبصروا الكفران في حلقاتنا لرأيت علما واتباعا صادقا لسنة كالراهب أتردد وهم زينة الدنيا مصابيح الهدى طلعوا ولا دنيا تراد فوق دين ويسنة وآسنا في رسله وحموه عن كيد الخبيث المعتد حقي قال الله قال رسوله وهما لدين الله أكثرهم شيء وهما لدين الله أكثرهم شيء أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run bá ọlọ́run bá ló ṣe pé ó ní àlùpàá aláṣẹ pé kí a máa dúpẹ́ orin tó ga jù tọ́lọ́run ṣe fún mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé ẹ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run gbé wa dìde ní mùsùlùmí abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ kò ṣíwálé ní àlìjánà pẹ̀lú sábàbí islam lẹ́yìn wá gbà náà ọlọ́run bá fẹ́ nìkọ̀ọ̀kan wa ní àlàáfíà àlàáfíà ti bẹ lára wa ọlọ́run jẹ́ kó tó máa lékún sí i àlàáfíà náà kọ́lọ́n jẹ́ àfilẹ́ máa lò fún tẹ̀sìn ó yẹ ká lò fún nǹkan mìíràn tó yọ̀rọ̀ sí sí ẹ̀sán ní kọ́lọ́n jẹ́ àfilẹ́ máa rí níwájú ọlọ́run wa gbogbo àwọn tí ó lọ́láàfíà kọ́lọ́n bá fún ọlọ́láàfíà agbègbè wa yìí ọlọ́mọ fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ kọ́lọ́n kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó tó bá fi sí agbègbè gbogbo àwọn orin tó kù orin náà ládùúgbò rẹ̀ fún ọlọ́run ba àwọn orin náà kọ́lọ́n méjì ọba jẹ́ àlékún oore ọlọ́mọṣẹ́ ṣe fún wọn àbẹ̀lọ́n fún bàrà wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kọ́lọ́run kó ní fún mi tí màá bá wa sọ̀rọ̀ ẹ̀yin náà tẹ́ mọ̀ gbọ́ ọkọ́lọ́ sọ́dọ̀rùn fẹ́yìn náà ọlọ́run jẹ́ kọ́lọ́ náà kọjọ wúlò fún èmi àti ẹ̀yin láyé bí adébádíjọ́ gbéjà kíámà la hawla wala quwwata illa billahi al-azim tafsiri wa ti tòní yóò bẹ̀rẹ̀ láti inú suratu Isra Quran seventeen aya fifty six wọ́n kà fún wa débi tí a kà dé kó di pé àmọ́ bá tẹ̀síìrì torí lọ ìta kà lánàá òun náà lákọ̀ọ́kọ́ sọ ìtumọ̀ rẹ̀ na bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم قل ادعوا الذين زعمتم من دونه ọlọ́run ọba ní kúl òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀bọ kí ni kọ́ sọ fún àwọn ọdọ́jọ́ ọ̀sẹ̀bọ ọlọ́run ni ó di òwò alẹ́dínà zaamtun mindunihi àwọn tí ẹ̀yin ọ̀sẹ̀bọ tẹ́ ẹ gbà pé àwọn ló kí ẹ jọ́sìn fún tó jẹ́ pé ẹ wàá fi ọlọ́run ọba lẹ̀ láì ní jọ́sìn fún àwọn èèyàn yìí ẹ pè wọ́n kí wọ́n dá yín lóhùn nígbà tí nira bá ṣẹlẹ̀ sí i ọlọ́run ni. wàrà yamliku nàkàṣfà tòlè ànkún. ọlọ́run ni fàlà yamliku nà àwọn èèyàn yìí wọ́n ò lè ní kápá kashfadurri ankum wọn ò lè lágbára kí wọn ó sí ìnira kó hu yín torí pé ìnira abala bẹ̀rẹ̀ lágbára abala ìnira òun ló lágbára jù ọlọ́run bá ti wọ́n ó ti wà bẹ́ẹ̀ náà yìí pé wọn ò lè ṣe wọn láǹfààní kankan bí wọn ò ti lè sí ìnira kó fún wọn náà. ọlọ́run ni bẹ́ẹ̀ ni wọn ò lè gbé ìnira yẹn kí wọ́n wá sẹ́rí ìnira yẹn kúrò lọ́dọ̀ yín kí wọ́n wá gbé ìnira yẹn kí wọ́n gbé lọ sí ọ̀dọ̀ ẹlòmíì ọlọ́run ní nǹkan tí wọn ò lè ṣe ní láéláé náà. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة gbogbo àwọn gbogbo àwọn kánàkásí èyí tó yẹ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí tẹ́ ń pè wọ́n àwọn tí wọ́n bá jẹ́ èèyàn nínú wọn àbí wọ́n jẹ́ màláíkà àbí wọ́n jẹ́ àlìjànù gbogbo wọn pátá yányá àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run yẹ̀dí hùnàhù tẹ́ ń pè wọn lẹ́yìn ọlọ́run gbogbo wọn yẹ̀bùtẹ̀gùnà ìlà rabbihim alwasila ìsúnmọ́ ọlọ́run ọba yín ni wọ́n máa ń wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ìsúnmọ́ ọlọ́run ọba wọn òun wọn wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọn òun ọ̀pátá yẹn àwọn ń ṣèbádà ni wọn ò sọ pé kẹ́ ẹ ṣèbádà fáwọn ẹ̀yin lẹ́ lọ ṣèbádà fún wọn náà. àyùn akọ̀rọ̀bù wáyà ojú làwọn mẹ́ta. àyùn akọ̀rọ̀bù ẹni tí ń pe ọlọ́run ọba fúnra rẹ̀ àtẹni tó jẹ́ igbe ẹni tí ń pe ọlọ́run ní lọ́ọ́ pè èwo nù wọn ló súnmọ́ ọlọ́run ọba jù nínú wọn àwọn náà rí i pé ẹni tí ń pe ọlọ́run òun náà ló súnmọ́ ọlọ́run náà. wọ́n yà jù lọ́rọ́ mọ́tà. ìjọba gbogbo àwọn táǹsọ yìí lára nǹkan tí wọ́n tún ní náà ni ìmọ̀ ní àgbìyèlé wọ́n rẹ̀ kan àánú ọlọ́run ọba. wọ́n dẹ̀ ń bẹ̀rù ìyá ọlọ́run ọba gẹ́gẹ́ bá fún wa lánàá àwọn afáfẹ́ gbà ká ní méjèèjì bá kankan náà àbí wọn lọ ní abala abi tí a bá wà olóma níbi ìgbádùn ká máa rí ìbẹ̀rù òun nítorí pé iye ọlọ́run ọba tá a ní ká máa bẹ̀rù yìí ó jẹ́ nǹkan tí ó lẹ́tọ̀ọ́ kéèyàn máa ṣọ́ra fún kó má jẹ́ èèyàn rárá ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra fún. وإن من قرية ọlọ́run bá lọ sí ibi máa lọ ṣàlàyé àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ tí ọlọ́run bá ti fi ìyà jẹ láti bí ara ìtẹ́ tó lọ́wọ́ bá ọlọ́run ni kò sí nǹkan tó ń kọ̀ fún wa anorisilabel ayat àbá máa rán àmì sí gbogbo yín kẹ́ ẹ máa rí mérekù ṣùgbọ́n ìlà àǹkàdàbàbí àwọn ẹni àkọ́kọ́ ti pè ní rọ́wọ́n sì ti jìyà torí ẹ lèyìn ká bẹ́ẹ̀ máa rán mílíkù sí àwọn tó wà nígbẹ̀yìn mọ́ wà á tẹ́yìn náà da samuda náà kọ́ ọlọ́ni àwọn ọlọ́run ọba àtẹ́yìn náà samuda náà kọ́ àwọn ọlá fún àbí ok àti. قرية إلا نحن ọlọ́ni kò sí ìlú kan. tọ́jẹ́ ipe ìlú náà nínú àwọn àlù tó ṣe kèfèrí sọ́lọ́run ọba ìlà nánú mòlìkù àyàfi pé àwọn ọlọ́run ọba á pa ìlú náà rẹ̀ kò sí síwájú àfikà àti pàdé náà rẹ̀. kó tó di pé ìparẹ́ gbogbogbò pàwọn rẹ ní ìparẹ́ parẹ́ tá a bá pàdù náà rẹ̀ ọlọ́ni á fi ìyà jẹ ìlú náà ní ìjìyà ètò lágbára. ní ètò àǹsẹ̀ yìí ó ń bẹ nínú àwọn àwọ̀ láwìl mahfuz ní nǹkan tá ti kọ sílẹ̀ kádàrá yìí ò lè yẹ̀ láéláé àwọn ti kọ mọ̀nà àná ọlọ́run kò sí dọ́kọ̀ fún wa tí a fi fi àwọn àmì wa ránṣẹ́ àyàfi tó fa náà ni pé àǹkàdàbà bí àwọ̀lì. àwọn tí wọ́n ṣáájú lọ torí kí wọ́n pe àmì náà nírọ́ olùjẹ́ ká fi ránṣẹ́. wà tẹ́yìn náà tàmúdà náà kọ̀tà mú sí ọ̀tàn fọlọ́lá mọ́ọ́dọ́ ha ọlọ́run ọba ní àwa fún àwọn kọ́ọ̀mù tí wọ́n gbé kọ́ wọn ní stamud tààrà údù sí wọn ọlọ́run tààrà sọ́ọ̀lù sí wọn sorry sọ́ọ̀lù ni ọlọ́run ni a fún àwọn stamud tààrà sọ́ọ̀lù sí wọn a fún wọn ní nẹ́ẹ̀kọ́ a fún wọn ní ràkúnmí sọ àwọn èèyàn sọ́ọ̀lù ni ó rẹ̀ gbé údù làpè lánàá àwọn èèyàn sọ́ọ̀lù tá a fún ní ràkúnmí ọlọ́ni mubsiratan tó jẹ́ ẹ̀rí tó fojú hàn tí ó sì méjì bẹ́ẹ̀ ọlọ́ni a fún wọn fàzọ́lámù bíyà ọlọ́ni wọ́n dẹ̀ ṣàbòsí pẹ̀lú ẹ̀ náà. wọ́n máa ń sílò bí aya ti níyà àkọ́kọ́ ta. ọlọ́run bá ní àwọn ìran àwọn àmì wáńṣẹ́ ìlà tàkùwí ìfàmì àbí kọ́ wa jẹ́ nǹkan dára fi ṣe ìdẹ́rùbà fáwọn èèyàn kí wọ́n lè bá jẹ́ ẹni tí ó bẹ̀rù iná kí wọ́n lè bá jẹ́ ẹni tí ó ṣọ́ra láti mọ̀ sí ọlọ́run ọba òun làá fi mú àwọn àmì wọn wá. eléyìí níbi tí a bá tẹ̀síìrì dé ní ọ̀kẹ́ lánàá ọ̀kẹ́ ayọ̀ ilé akànkà lásán ni so kí wọ́n kà á pẹ́ láwọn ayàtà fẹ́ kà lónìí. سوكيا ما هي تفسير يا no. أعوذ بالله من الشيطان الرجيم ولو قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا وإن قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا أسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت عليه لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفسس من استطعت منهم بصوتك واجلب عليهم بغيرك ورجلك وشاكر وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ربكم الذي يسجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما ọlọ́run bá ti ọlá ga ó bá a sọ̀rọ̀ nínú sọ́tì ìsọ̀rọ̀ àyà 16 ọlọ́run ní wà ìdíkùnà alákàá. وإذ قلنا لك إن ربك أحاط بالناس ó ní nígbà tí àwa sọ fún ìwọ ànábì pé inna rabbaka ahata binnas gbọ́dọ̀ ni wọ́n sọ bá ànábì nìyẹn pé ọlọ́run ọba ààrẹ ọba tó mọ gbogbo èèyàn pátá yẹn yẹn ni kò sẹ́ni tó lè sá mọ́ lọ́wọ́ kẹ́nìkan wá ló ń fẹ́ farapamọ́ ọlọ́run ọba ò ní rí òun kò ṣeé ṣe ọlọ́run sọ bẹ́ẹ̀ fa nàbí wá ìtọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ fa nàbí ìyẹn ni pé ọlọ́run ọba fi sọ fa nàbí pé gbogbo èèyàn òun mọ̀ wọ́n àwọn tó lè fẹ́ ṣe ọ ní sùtà òun mọ̀ wọ́n sùtà tí wọ́n bá fẹ́ ṣe ọ wọn ò lè ríbi ṣe ọ láéláé so fọkànbalẹ̀ nípa wípé iṣẹ́ tá a gbé fún ọ yìí wàá jẹ́ kò ní sí wàhálà kankan tòbí náà bá wo àwọn ará mẹ́kà nígbà náà èèyàn ò wí pé ìjẹyàn sì lè rí iṣẹ́ náà ìjẹyàn lè rí jẹ́ torí ẹ̀rọ jẹ́ pé ọlọ́run bá ń fànà bí nírò wípé gbogbo wọn kò sí tó nínú wọn gbogbo àwọn èèyàn kò sí nǹkan tí fi wà ànábì ṣe so látara bẹ́ẹ̀ ọlọ́run sọ fún ànábì pé gbogbo wọn pátá yányá lòun ọlọ́run ọba mọ̀ òun ọlọ́run ọba lágbára lé wọn lórí òun ọlọ́run ọba lọ́ba olùborí lé wọn lórí òun ọlọ́run ọba lòun lè fi wọ́n ṣe nǹkan tó bá wù òun so ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ fún ànábì ọ̀dọ́ àbí wọn bá ànábì yìí o ò ní pé ó fi fún ànábì ni pé ààbò ń bẹ lórí ànábì yìí kọ́ máa ṣiṣẹ́ dáwà rẹ̀ lọ. Nam. وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس ọlọ́ọ̀bá tó láàrin ga ọwá ní wà máa jà alina àrúyà àrọ̀ ìnáka ọlọ́ni rúyà àlá ní máa jẹ́ so rúkúyà àlá ni máa ń jẹ́ ìyẹn bí jẹ́ pé bàtọ́ jẹ́ pé ó jẹ́ pé àlá ló máa ń jẹ́ àwọn kan náà àwọn àfáà onítẹ̀síìrì àwọn wa lọ túmọ̀ rẹ̀ sí àlá pé ọlọ́run ọba lòun ò ṣe àlá èyí tá a fún wa ànábì là ju wípé kó jẹ́ fìtínà tá ń lì náà ìyẹn ló fa ọ̀rọ̀ tí àwọn afúntẹ̀síìrì sọ. So àwọn kan sọ wípé ànàlọ́ àárọ̀ muhammad anfilmọ̀ náà masọ́ọ́rí àkùfárí kuresh wọ́n ní ìtọ́sẹ̀rẹ̀ náà ni pé ọlọ́run fún ànábì rí kí ló wà bá ànábì rí bí àwọn tẹ́ jẹ́ àwọn kuresh bí wọn ó ti jẹ́ ẹnì jẹ́ wípé wọ́n máa jẹ́ ẹni tí àwọn mùsùlùmí máa borí wọn lógun bádìrì ọlọ́run fún ànábì rí báyìí wípé àwọn mùsùlùmí àwọn ni wọ́n borí àwọn ìran kòráìṣì àti gbogbo àwọn kèfèrí mẹ́kà tó kù ní ogun bádìrì òṣìṣẹ́ ọlọ́run ọba dẹ̀ jí ó wá ń sọ fún àwọn èèyàn tí wọ́n jáwọn ènìyàn ó ní wàláì kà á ní àǹdùrú. ìlà sọ́ọ́rí ilẹ̀ kan ó ní bí ìgbà rẹ gbé ọlọ́run jẹ́ kí n rí ààyè tí ọ̀kọ̀ọ̀kan àwọn rí tí wọ́n ṣubú sí tẹ́gbẹ́ ibẹ̀ ni wọ́n parí ayé wọn sí. àrẹ́bí wa máa sọ ọ́bà lọ bẹ́ẹ̀ sọ fún wa kí ada masori fula ibi tí lágbájá òkú síre o ibi tí ẹlẹ́yìn òkú síre o ibi tí ẹlẹ́yìn òkú síre o ẹ̀rì farama sẹ́mi adukura bidalika bàbá àkùrẹ́ sì gbọ́ já alúrù yahu sùkúrìyà wọ́n bẹ̀rẹ̀ sí sọ aláàánẹ́bí wọ́n sọ bẹ́ẹ̀ ànẹ́bí máa ń sáwọn dàmọ́ nìyí. Ọ ma ń ni so ìyẹn ló fi pé ọ̀rọ̀ yìí wà ní Muslim wà ní Nasa'i so èyí tó jẹ́ wípé ọba ó lálàá ó lè sọ fún wa nípa àwọn èèyàn awọn nípa wípé àwọn àwọn ẹni ńláńlá Quraysh àrẹ́bí ni ibi sẹ́lẹ̀ òkú sókù sí ni ìbàdàn rẹ̀ jagun tán tí wọ́n ń wo bẹ̀ ọ̀gẹ́gẹ́ bí bóṣù ọmọ bá ti náwó sí bóṣù ọmọ bá náwó sí ibẹ̀ gẹ́lẹ́ ibẹ̀ náà lẹ́nu kọ̀ọ̀kan yẹn ibẹ̀ náà kú sí ilé jẹ́ ara mẹ́rẹ́kù òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́yìn wá gbà náà àwọn kan ní sọ fún wa wípé àlá ti ń bẹ níbi bíi àlà Hudaybiya ni ànábì lálà ní Hudaybiya ànáwó yẹ́díkùlù Mẹ́kà ànábì lálà pé òun ọwọ Mẹ́kà òun ni àlàtànábì lá àlà wípé òun ọ̀jẹ̀ ẹni tí ọ̀wọ́ Mẹ́kà àlá yìí òun lànábì ló ra ó wá sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn sàbẹ̀. ìgbà tó sọ fún wọn ó tún wá ṣàlàyé fún wọn wípé àwọn fẹ́ ṣe umura àrẹ́bìjẹ́ ti lé jáde kúrò ní mẹ́kà ó wá lóun fẹ́ lọ ṣe umura níbẹ̀ àwọn èèyàn wá tẹ̀lé àwọn sọ̀hábà tẹ̀lé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wípé báwọn ti ń lọ yẹn o àwọn jẹ ẹni tí wọ́n jẹ kọ́ wọlé òkúkú mú nǹkan jà dání wọn ò mú nǹkan dání ìgbà táwọn adé àìtán pé ní Hudaybiya wọn ò wá jẹ́ kí wọ́n wọlé ìyẹn láàrin àwọn tí wọ́n jáwọ́ mùsùlùmí eré tí wọ́n á di wàhálà èyí tó jẹ́ pé kálukú sọ pé ìbáná bí náà lọ sádéhùn fún wa pé a máa wọlé Umaru sọ bá Bakri pé àlẹ́ ìsàkọ́dé àkùbárà náà rọ̀ṣọ́ àṣàlám àná nádìkún lè bẹ́ ìta lọ́wọ́ bá wọ Betil Atik wà nà túfù a sì tàwa fún ẹ ṣùgbọ́n abákin fún yín pé lamuyukbir ana nafalu dalika fi adi sana kò sọ pé ọdún tá a fẹ́ lọ ṣe wúmúra yìí kò ní gbà náà láàárín ṣe bẹ́ẹ̀ ọ̀hún ni ṣùgbọ́n mọ̀ pé wàsánẹ́fù dalika fi af eh, sanati ukuro ọdún míì tó lè má jẹ́ ọdún kan títún bọ̀ ó lè jẹ́ ọdún míì. òun gbà pé àárẹ̀ á jìn sí ìgbàgbọ́ Abubakar nìyẹn sọ ìgbà tí ọwọ́ tó tẹ̀lé òun ní àrà níbi lè wọlé àtàwọn sọ̀hábà rẹ̀ lọ́wọ́ bá sọ aráyà kalẹ̀ pé làkọ̀dù sọ́dọ̀kọ̀ lọ́wọ́ rọ̀ṣúlà òrùya bìlẹ̀ àkẹ́ ọlọ́wọ́ bá ní òun ti sọ dododo fún òjíṣẹ́ àlá ńlá bèlò aki igbó kí àlá náà máa fìdí múlẹ̀ kó di òdodo so látara bẹ́ẹ̀ òun náà ni pé eléyìí náà jẹ́ nǹkan tí àwọn àfáà tó sọ ṣùgbọ́n wọ́n ń ṣàlàyé fún wa yí pé a lè gba méjèèjì wọlé ìdálẹ́sọ nísìnyí òun ò tiẹ̀ lágbára òun lẹ ní abala àdìsí a lè gba méjèèjì wọlé ọ̀nà wo ni àlè gbà wọlé òun náà ni súrà tí à ń kalẹ̀ ọlọ́wọ́ yìí mọ́kà ni àwọn àṣẹlẹ̀ méjèèjì màdínà òun náà ni ó ti di nǹkan pé ó ṣẹlẹ̀ suliude bíyà màdínà ló ti ṣẹlẹ̀ bádírù màdínà ló ti ṣẹlẹ̀ sọ ọlọ́dàra bẹ́ẹ̀ ayọ̀dà sí ń kalẹ̀ ọlọ́wọ́ yìí kò kí í ṣe ọ̀rọ̀ màdínà òun lọ́wọ́ àbẹ́ẹ̀ gbogbo ṣe kí ni o ọ̀rọ̀ maka ìdójú àdìsí wa dọ̀ yìí òun náà ni àdìsí àbí Said ali Said bin Musayyab òun ló lọ bá nàbí lálà ìkìtọ́ òtí wà nù rẹ̀ ó lánà bí lálà ó wá rí àwọn tí wọ́n jẹ́ àwọn Bani Umayya àwọn Bani Umayya àwọn ni wọ́n jẹ lẹ́yìn ìgbà tí Ali kúrò lórí rẹ̀. àwọn kan ti lọ wọn ọ̀rọ̀ mọ́ wọn ọwọ́ lórí àwọn bàdìmọ̀yà tó ń bẹ́ lórí nígbàdá ànábì bí ìgbà tí ọ̀bọ bá ń bẹ́ pé pàṣẹ àwùjọ àríkà kíní ẹ̀ wá ń bá so àwọn fún wa wípé ọrọ yìí ò lórí bẹ́ẹ̀ mímbàrí ànábì màdínà wọn ti ṣe ayàtọ̀ àsìkálọ̀ ọlọ́wọ́ yìí kíní o màkà ni ló yẹ ká ẹ̀ka dànù. ètò wa jẹ́ ètò lálàáfíà ìyẹn ò kí ṣe pé ànábì lálà ànábì lajú lẹ́yìn ìtumọ̀ ìdẹ́ wáyé látọ̀dọ̀ Ibn Abbas gangan fún ara rẹ̀ òun ló jẹ́ ká mọ̀ wípé ànábì o kèé pànábì lálà nígbà tó fẹ́ gunlé láti Israel lọ rírí ojú òní. so ló fi jẹ́ pé èyí tó fìdí múlẹ̀ lọ́dọ̀ ibùdó náà báàsì ó ka àyà yìí ó ní wàá máa jẹ alínà rúrí alẹ̀ tí ara iná kà ilá fìtìnàtàn bàtó ka yìí ó ní ìyá rúrí àyìnì òun náà ni àlá kéèyàn lajú rẹ̀ kó máa wo nǹkan báyìí òrí àròsọ sẹlẹm ọlọ́run fi ran eh, ànábì lẹ́yìnláta òsínìyàbí yìí ní alẹ́ ẹjọ́ tí wọ́n mú ànábì gùn sẹ́mà lọ ọ̀rọ̀ ló bá fi hàn ànábì. sọ ilé ìfìdímúlẹ̀ ẹ̀rọ ibùdó abbas ọ̀rọ̀ sọ̀ábì yìí ó la máa lò tó gbé àárẹ̀ àwọn ọ̀rọ̀ tó ṣáájú yìí ní nǹkan tá a lè lò nípa pé ó ti jẹ́ ọ̀rọ̀ ṣáájú wa lọ. sọ ìdámarin ni wípé ẹ̀rí o bàbá ìṣọ́lá wọn bá tó ṣe ìṣẹ̀rá láti. Jerusalem lọ sí sẹ́mà tá a ti sọ fún wa lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tí ó ṣe léyìn ìgbà tó wá dé ọlọ́run ní níta lọ fún ọ rí yẹn àṣàyè lọ fún ọ rí ìyẹn ni pé ilà fitnatan linnas torí wípé àwọn kan àwọn ènìyàn wọ́n kan wàhálà látara rẹ̀ wọ́n kan àdánwò látara rẹ̀ abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́mọ́yé káwọn kan náà wọ́n látara rẹ̀ ìlà fitna tánlẹ̀ nas àwọn anígbàgbọ́ sí wọn ànábì ṣe ìsẹ́mà wọn miraj so anígbàgbọ́ sí àpè nírọ́ àwọn tó pè nírọ́ dì sí àwọn náà ni wọ́n rí àdánwò láti bẹ̀ so ọlọ́mọ wa ní wàṣẹ́jọ́rọ̀ta. bẹ́ẹ̀ náà ni ẹ̀rí ọ ọlọ́run ọba tún ń ṣàlàyé fún wa ṣájárátú zakum gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ wọ́n ní igi tọ́lọ́wọ́n bá ń sọ òun náà ni ṣájárátú zakum tí a bá fẹ́ túmọ̀ àyà yẹn tẹ̀kídì wọn tàkìrù wa mẹ́ èèyàn ni wà máa ja alinaruya alẹ́tí arainaka wà ṣájárátà lìmọ̀lẹ́wúnà tàbí Qur'an ilà fitnatan linnas àwọn ọlọ́wọ́n bá ò ṣe àlàá ìka múwà ànábì là àti igi tí ó jẹ́ alimali unata igi dáadé sẹ́bi lédè e pé àwọn tí wọ́n máa jẹ́ mbẹ́ àwọn kèfèrí ni nínú alukurani kẹrin tó jẹ́ àwọn ọ̀rọ̀ méjèèjì wà alukurani ilà fitnatali nas àṣẹ ni wàhálà ni fún àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ kèfèrí. Nam, àwọn afáwa ní kí wọ́n pe igi náà so igi náà òun náà ni ọ̀nà méjì òun náà ni àwọn tó ń jẹ́ àwọn àfáà òun náà ni wọ́n pe igi náà alákọ̀ọ́kọ́ wọ́n pe ya pé igi náà ń pè ní ṣájárátù zakuru igi zakuru yìí ìdájẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ó ṣàlàyé fún wa nínú sọ́tún dùkọ́n ó ní iná ṣájárátà zakumi tọ́ ámúlẹ̀ àdìyí ọlọ́ni igi zakumi tẹ́wọ́ yẹn o tọ́ ámú àdìyí oúnjẹ àwọn ènìyàn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sẹ̀ òun láà máa fún ọjọ́ ìjọba ìdàlùkì àmà gbogbo ẹni wá di jẹ́ ẹlẹ́sẹ̀ tó bá déwájú ọlọ́run ọba nǹkan tí wọ́n ó fún jẹ níbẹ̀ òun náà ni oúnjẹ tí látara igi igi tá à ń pè ní zako ìrẹ́lẹ̀ kùránì ti fìdí ẹ̀ múlẹ̀ pé tọ̀ ámúlẹ̀ àfihàn oúnjẹ èyí tó jẹ́ ike ọjẹ́ ti àwọn ẹlẹ́sẹ̀ òun ni kò kí ṣe nǹkan tí ọjẹ́ ti àwọn mùsùlùmí sọ igi wa nìyí gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé ànábì igun sánmà lọ orí àlìjánná orí iná bẹ́ẹ̀ náà ni ó sì rí igi zaku òṣìṣẹ́ ọlọ́run bá ṣàlàyé fáwọn sọ̀hábà àtàkọ́lá abujal àléhì lánàtúlá abujal wá sọ ìgbésí náà kí ọlọ́run bá kó máa bá abujal. So, òun á ní áàtù lánàá tamuron wazabudon ó ní ẹ lọ kẹ ẹ lọ bá wa mú wá tamuron èso déètì tẹ bá lè mú èso déètì wá ẹ lọ mú wá wazabudon kí ẹ dẹ̀ lọ mú àwọn nǹkan tí bá jẹ́ funfun funfun tí ń bẹ lórí omi kẹ ẹ lọ mú wá. so àbíkọ́ ẹgbẹ́ àbíkọ́ pé ní zabuda àwọn nǹkan ló jẹ́ bí àwọn wàrà tó dàbí bọ́tà oníkẹlẹ̀ ọmọ wa fàjà àlàyé àádá bí àádá ọwọ́ amú èso mọ́kànlá jẹ́ déètì ọwọ́ àǹtí ìbọnú nǹkan bíi bọ́tà ọwọ́ à ń ṣe pọ̀ mọ́ra wọn ọwọ́ abẹ́rẹ́ sí jẹ́ ìgbà tí ń jẹ́ oníwàkú kàzàkọ́mù fàlà náà lámùzàkú magera àádá ẹ máa jẹ zakumu dáhùn ní ẹlẹ́ni dáhùn ní sáà fi sọ pé ọlọ́run fẹ́ fún láì kíámọ́ nìyẹn ẹ máa jẹ ó ní wàrà náà lámù zakuma àwọn ọmọ pé oúnjẹ kankan tó ń jẹ zakumu tó yẹ kí ni ọ tó yàtọ̀ sí eléyìí. Ibn Abbas òun náà ni wọ́n bọ̀rẹ̀ wá lọ́dọ̀ yẹn wọ́n bá wíwá náà wà lọ́dọ̀ Masuruk àti Abu Malik wal Hasan wọ̀gẹ́rù wáhid àti àti ìṣẹ̀lẹ̀ ọ̀kan mọ́. àti ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ wípé eh, tí wọ́n gbà wípé Laylatul Isra òun náà ni àyà yìí túmọ̀ sí tó gbogbo wọn gbà wípé eh, igi tí bẹ́ẹ̀ ń bí o òun náà ni Shajaratu Zakum sòsòmù kí wọ́n pe ní àwọn Banu Umayya àdìsí tó wá dọ̀ ìfù ni tí ò ní túmọ̀ rárá so àwọn méjì okùn náà wọ́n fẹ́ tako wáákè ìṣẹ̀lẹ̀ torí ẹ̀ olùbíjẹ́ pé nǹkan náà pé àṣàjáratu alimalihuna òun náà ni igi èyí tó jẹ́ wípé à ń pè ní igi azaku òun náà nìkan tí a fa tí wọ́n pè fún wa náà. ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا ọlọ́run ni wọn kọ wí fún àwọn ọlọ́run ọba jòjúmọ́ là ń dẹ́rùbà wọn kèfèrí gbogbo tá a lè fi dẹ́rùbà wọn láti fi dẹ́rùbà wọn bẹ̀tẹ̀ wọn bàbá tí wọ́n ń dẹ́rùbà wọn kò fi nǹkan tó jẹ́ nǹkan ọ̀rọ̀ dẹ́rùbà wọn o ìtọ́lọ́ wọn bá pèsè ilẹ̀ fún wọn ló fi ń dẹ́rùbà wọn o ọlọ́run àwọn ọlọ́run ọba à ń dẹ́rùbà wọn kí ló fi ń dẹ́rùbà wọn iná ọlọ́run pèsè ẹlẹ́ni gbogbo ọlọ́run fi ń dẹ́rùbà wọn tó yẹ pé ọlọ́run ọba ti pèsè ẹlẹ́ ọlọ́run fàmáyé sí ìdùkú ọlọ́run ní gbogbo nǹkan yìí kò lè ṣàlékún kò ṣàlékún kankan fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí ńlá tùgìyànà àyàfi ìkọjá àlà ìtọ́jọ́ pé ó tóbi gan òun náà ní nǹkan tí oúnjẹ àlékún lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí so eléyìí ni oúnjẹ àlékún lọ́dọ̀ wọn tùgìyànà ìkọjá àlà kẹbíran ìtẹ́ pé ó tóbi wọ́n ti kó ní ọlọ́mọlá ìkà. wọ́n kò láàrí mẹ́lá ìkà tí dúdú rẹ̀ ádámù. ọlọ́run bá fẹ́ sọ àlámọ̀rí tó ṣẹlẹ̀ sí baba wa ádámù èyí tó jẹ́ wípé ìgbà tọ́lọ́run bá dáadáa ọlọ́run bá ní nígbà tá a sọ fún un gbogbo àwọn màláíkà tí ń bẹ látòkè tó fi délẹ̀ ọlọ́run nígbà tá a sọ fún wọn. ọlọ́run àsọ̀mọ́ igbe gbogbo yín ẹ forí balẹ̀ fún Ádámù tó jẹ́ pé orin ó jẹ́ bàbá fún gbogbo yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ náà. wàsàdàkùn ìlà ìmọ̀lẹ́yìn ọlọ́run bá ní gbogbo àwọn màláíkà pátáyáyá gbogbo wọn òun náà ni wọ́n forí kanlẹ̀ àyàfi ṣètọ́nù nìkan òun náà ni ò forí kanlẹ̀ ṣùgbọ́n òun náà wá ní ẹ̀rí ẹ̀mọ́tọ́mọ́ pé ṣètọ́nù gan lẹ́rìí gbogbo ọlọ́run ọgbọ́n lẹ́rìí wọ́n ti wá gba ẹ̀rí wá ẹ̀rí wá ẹ̀rí wá ẹ̀rí rẹ ẹ̀rí tó ti ṣètọ́nù ni ọjẹ́ sọ. So, gbogbo àwọn yẹn yẹn forí kalẹ̀ àyàfi iblis tó jẹ́ ṣètò nìkan ni forí balẹ̀ náà. ọ̀rọ̀ àásùdòdò nínú ìkọlà kọ̀ọ̀kan pé náà. ẹ rí o ṣètọ́nù tó jẹ́ iblis ó wá ń béèrè ní ó wá ń mú ìbéèrè tí ò ní ìdí dáhùn ó wá ń mú wá fọlọ́run ó ní àásìjùdù ṣé kí n forí kalẹ̀ fún limani kọlákítà tíìnà ẹ̀rọ jẹ́ igbe ìwọ ọlọ́run ọba ọ̀dà kọlákítà wù ọ̀dà nígbà tó ọ̀dà tẹ́ńgbà náà tíìnà áálù rẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́wọ́ nam pẹ̀lú abáńlá wa ádámà òun lọ́wọ́ ọba dá láti ibi kí ni ọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àwọn yòókù ọlọ́wọ́ bá dá láti bi ara àtọ̀ ọwọ́ à ń sọ fún ayé pé àásìjùdù èso níṣe kí n forí kalẹ̀ fún ẹni tí ọlọ́wọ́ ọba dá ní ẹ̀ẹ́dọ́ ẹgbẹ́ olóye pẹ̀ tó fi dá ẹgbẹ́ bídìí múlẹ̀ pé ọlọ́wọ́ bá dá ádámà kódà ọlọ́wọ́ bá dá níbi oríṣiríṣi iye pẹ̀ ọlọ́wọ́ bá kó jọ tó fi dá ádámà ọwọ́ ayọ̀ àwọn àwọn ọmọ rẹ̀ káwọn náà wá jẹ́ oríṣiríṣi bí oríṣiríṣi ilẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ti jẹ́ bọ́lá ọba ti ṣe wá nìyẹn náà. قال أرأيتك هذا الذي كرمت عليه so ẹ̀rí o lára nǹkan tí ó tún sọ nínú àyà mi nínú sọ́tọ̀ àrọ́ọ̀fù àyà ẹlẹ́ẹ̀kejìlá ó ní ana khairun minhu èmi lóore ju ádámà lọ kọ̀lákítà ní nìnnárì ìbàdàn ọbẹ̀ ẹ dá mi ọ̀dá mi látara náà wàkọ̀ látàwù mi tì ọ̀dẹ̀ dá òun látara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lára àwọn nǹkan ìròrí nìyẹn ó ronú síbẹ̀ lọ́wọ́ bá ti dá káwọn náà má sì ronú ká má sì ronú ó mẹ́rin wá ó sẹ́rin mú wá ó tún ronú ó tún sì ronú ronú òun kẹ́rin pé iná máa ń jó bílàbílàbílàbílàbílàbílà ó ti wá òyìn pé iná ó gbọ́dọ̀ lágbára ju kí ni ẹ̀rọ̀ fọ́ ẹrọ̀fọ̀ dákẹ́rọ́rọ́ ni ó gbé yóò òyìnbó tí bẹ̀rẹ̀ sí da ẹrọ̀fọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí da sínú iná iná máa dínkù díẹ̀ díẹ̀ ni sọ sọ pé omi náà ni wọ́n pa òru ṣùgbọ́n iná gbọ́dọ̀ lágbára ju ẹrọ̀fọ̀ قال أرأيتك الذي كرمت عليه náà ó ní ọ̀rọ̀ ayétaka ìwọ ọlọ́run ọba ẹwù akíndóṣe sọlọ́run ọba ẹwù ọba torí náà máa ń gbẹ́ ẹgbẹ́ máa sọ wípé ìwọ náà ọ wa wo dáadáa sọ kó o wo bí o ti fẹ́ ayé ara sọ ọ̀rọ̀ ayetaka sọ ọbọlọ́hún ọba tọ́lá rẹ̀ ga ọba sọ̀rọ̀ ìpè kí ọlọ́hún ọba kó wò ó sọ pé ádá àlẹ́dí kàrọ̀ ìwọ náà wò pé ṣé eléyìí ádámà yìí òun lọ́wọ́ á jẹ́ àlẹ́dí kàrọ̀ ń ta ú òun lọ́wọ́ á gbé àpọ́nlé àà ọwọ́ á gbàpọ́nlé èmi lọ so Adama na wá gbà pẹ́lẹ́ fún ju èmi lọ sórí ìsìn kan òun náà ni èṣù lè wò tó gbá àwọn àlìjẹnu kò sí tí wọn ò lè dà ó lè di oríṣiríṣi nǹkan ṣùgbọ́n àwọn adájọ́ mẹ́yàn èèyàn lè dá kankan ní o àyàfi tó bá lọ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ àlìjẹnu sórí ẹ̀ ó ní àà èmi tí mo lè di oríṣiríṣi èmi tí mo lè ṣe àmẹ́yẹ nǹkan ju Adama lọ torí ẹ wá ní ṣe eléyìí gangan lọ wá ṣe àpọ́nlé fún ju èmi lọ ọ̀rọ̀ ànilà in. ọ̀rọ̀ ni tíwọ́ ọlọ́run ọba tó bá lè lọ́mi lára ìlà àyà ọmọlẹ̀ kìyàmà tó bí díẹ̀ ìlànà kìyàmà so àdúrà tó ṣe ìyá ọlọ́mọdé mọ̀ pé yóò ṣe ó ti mọ̀ pé wà ní láwùjọ àfọwọ́sí wípé ó máa ṣe bí ó lọ́n ti sọ yìí ọ̀hún ló fi sọ pé nǹkan tó ń sọ yìí ó sọ pé ìwọ ọlọ́run tó bá fi lè lọ́ mi lára ìlà àyàwó mi lè kíyàmà lọ́ọ́díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà sáà ti gbàdúrà mi kọ́ ọlọ́mi lára díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà ó ní la à. ó ní la tànìkan nàzùrí ìyàtàhù ilà kọ̀lì ìlà sọ gbogbo yọ ànábì ádámà lẹ̀ ó ní gbogbo àwọn àrọmọdọ́mọ rẹ̀ pátá yányán àwọn àfáàní ìtànàkà ó lè túmọ̀ sí ìstáwólá màá jẹ gàba lé gbogbo wọn lórí èmi ni màá máa kọ̀ǹtró wọn àwọn àfáàní lè túmọ̀ sí àdọ́là gbogbo wọn pátá òun náà ni màá sọnù tí ò sí ibi jíǹbẹ ìlà kọ̀lí ìlànà àyàfi díẹ̀ òǹkọ́ lọ́wọ́ mà ṣe díẹ̀ yẹn o ọlọ́run ọba ti bá sọ̀rọ̀ láwọn abìkan nínú àwọn àyè míì ọlọ́run sọ pé àwọn àfà ẹrú sí mi o ò lè lágbára lé wọn lórí òun náà tí wọ́n ń yọ ọ́ lẹ́yìn pé àwọn ẹrú sí ọlọ́run ọba mélòó náà ni wọ́n àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n àwọn náà ni ó jẹ́ nǹkan tó yẹ pé wọ́n bọ́ mọ́ òun lọ́wọ́ òun ò ní lè borí wọn òun ò sì ní lè jẹ́ ẹni tí ó sọ wọn nù ṣùgbọ́n ọbẹ̀ lọ́wọ́ bá bá fún un ní gígùn ó yẹ kí ẹ̀mí òun ogun dáadáa ọlọ́run sì gbà á rẹ̀ ọlọ́ni ọwà àwọn tá a máa kó tó kú fún un so látara ní lo gbogbo kó má fi gbogbo pípẹ́ rẹ̀ kó má fi ṣe bàjẹ́ kó fi tẹ̀lé tọ́lọ́run ọba ni náà. ọ̀rọ̀ ni a bẹ̀ tánà tàbí àkàmì ọlọ́run bá wọn sọ fún ṣẹ́ìtọ́n ọlọ́run ní ìwọ èṣù ìdè app máa lọ kó bì ọlọ́run kọ́ máa lọ kọ́ lọ máa gbé orílẹ̀ ayé kọ́ máa ṣe bọ́bá ti wù níbẹ̀ ọlọ́run kọ́ máa lọ ọlọ́run bá máa tẹ̀lé akamínú. ọlọ́ni ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọ mí ní um nínú àwọn àrọ́mọdọ́mọ ádámà ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọ nínú wọn náà. ọlọ́run bá tún wá dá padà sí àárín padà sọ́dọ̀ àwọn ọmọ ádámà sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọ nínú wọn ọlọ́run alọ́dojú ọ̀rọ̀ kan gbogbo wa pé fàyí nàjà ànàmà ọlọ́run iná ajá ànàmà jàzá òkun jàzá òkun òun ni ó jẹ́ ẹ̀san yín jàzá àmọ̀ òfin rọ̀ èyí tó jẹ́ pé ẹ̀san náà yóò jẹ́ ẹ̀san tó máa fi nǹkan ní wàá farọ̀ bìmọ̀ àná kàmẹ́là kéèyàn ó kọ́ńpìtì nǹkan ká sàrọ̀ kéèyàn ó ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ní ẹ̀san tí wọ́n rì yóò jẹ́ mọ̀fúrọ́ èyí tí mọ̀fúrọ́ wọ́n farọ̀ jáde mọ̀fúrọ́ èyí tá a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ tá a pè é fún gbogbo àwọn tó jẹ́ débi àjẹkọ́ kọ́ńpìtì àwọn àjẹkọ́ jẹ́ ẹ̀san burúkú ni o tó jẹ́ iná jáàmù náà òun la máa pé fún gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n bá jẹ́ ẹni tí ó lọ tẹ̀lé sùn tó wá yàpọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ náà. واستغفز من استطعت منهم بصوتك ó ń ṣàlàyé fún wa àwọn nǹkan tí ó jẹ́ agbára èyí tó jẹ́ wípé ṣèitọ́nù ní lórí àwa tá a jọ mọ ènìyàn ó nìyí ó ní wastepsis máa kó làákàyè wọn lọ istafaza oníkéyìn ọmọ gbọ̀n mọ́ kí làákàyè ó ti lọ èèyàn lè jẹ́ pòfẹ́sọ̀ èèyàn lè jẹ́ èèyàn ńlá àwa jẹ́ istafaza òun náà ní wípé kéèyàn sọ làákàyè yẹn di dìdìrìn wastepsis máa kó làákàyè rẹ̀ lọ mọ̀nísítà tọ́ta mi ni ó ẹ̀dọ́ ọba ti lágbára lé lórí inú wọn bisautika pẹ̀lú kíni o pẹ̀lú ohun rẹ̀ àwọn afáwọn ni ohun rẹ̀ ohun èṣù ń tí máa ń pèèyàn pẹ̀lú ẹ̀ so àwọn afáwọn irú ohun yẹn wá ní ta lè sùn máa ń gbé fún òun náà ni kúlù dáín ìlàlí màásíà gbogbo ẹni bá ti ń gbé àwọn yẹn lọ síbi màásíà báyìí ọlọ́run ọba máa ń lo ohun yẹn yóò gbé fún ohun èṣù báyìí yóò gbé sọ́dọ̀ ẹ̀ ẹni bá ti ń gbé àwọn yẹn lọ síbi ìyapa ọlọ́run ohun èṣù ọlọ́run àwọn ṣe kí ni o ìmọ̀ gbé fún olóòfin wa máa pe àwọn èèyàn tí bá ti ń sọ̀rọ̀ báyìí ẹ̀ẹ́rì ọ̀rọ̀ yẹn báyìí yóò máa lágbára wọn dẹ́gbẹ́ àwọn míì wà dẹ́gbẹ́ àdìjẹ́nu ti kó sínú ara wọn wọ́n dẹ̀ máa tako ẹ̀sìn wọ́n á máa mú àyà wá wọ́n máa mádìsì wá wọ́n máa mú gbogbo ẹ̀ wá wọ́n dẹ̀ máa ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú ẹ̀ kò sí ìyàn adéjọ́ pé òun yẹn máa dì lọ́dọ̀ àwọn èèyàn èṣù ni o èṣù òun ni ìyá ọmọ ni ah àwọn eléyìí lẹ́rìí wọ́n lẹ́rìí wọ́n lẹ́rìí so ah ọmọ ẹ̀ òbí ti yọ ẹ̀rí ibi tí ò sí ẹ̀rí tó ẹgbẹ́ yọ ẹ̀rí mẹ́ẹ̀ ẹ̀rí tí òun fìdímúlẹ̀ ti yọ wọn àmọ́ sọ pé ó lẹ́rìí ó lẹ́rìí ó dẹ̀ máa tẹ̀lé ohun tí ń lọ. sòdò ìgbé kiri o ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ yẹn ohun ṣètọ́nù ẹlòmínú ọmọ pé kò rí láyà kúránì túbà yìí àyà kúránì látòkè tóbi jẹ́ ní kọ́ wá sí ọlọ́bọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ̀ kò ní dà sí kò ní dà ká wá àsìdó ń ṣe gẹ́gẹ́ wọ́n sọ sí lẹ́nu ni ọgbọ́ lẹ́nu ẹni tí ọbẹ̀ ẹ̀yẹn ọ sọ sí lẹ́nu ni tó bá lè gbó wá sí yẹn lẹ̀ báyìí tó bá bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ẹ máa rò pé ah, ah ẹ rò pé tí mo gbogbo kí ayé ètò nìyí nígbà tó gbóhùn àti wọn ní ẹjọ́ wà ń bẹ́ngbà tí ń ṣẹlẹ̀ ni ẹ wá lókè tí àtògbé dání nǹka ọ̀ sàrẹ̀ rẹ̀ ìnáwó ọmọ tí a kàn tó hùn so dáadáa pé kí ni èṣù ló sọ àwọn tí ń sọ yẹn èṣù ló sọ dẹ̀ tọ̀ fún ohun gbogbo bá ti ń pèèyàn lọ síbi ìbàjẹ́ ohun yẹn ohun èṣù ni èṣù ló gbé òun yẹn fún lẹ́yìn náà àwọn àfáà ní lára rẹ̀ olùbọ́dí bá ti máa ń kóyàn láì rojú olùbọ́dí bá ti máa ń kóyàn láì rojú kúrò níbi tọ́lọ́run ohun èṣù lọ́lọ́run bó gbè fún ti kò bá jẹ́ obìnrin ni o ti ń sóyàn láì rojú tí òye kéèyàn sí tọ́lọ́run tàbí kí ní ọ̀pọ̀ rárá pèèyàn lákèésì kò ní jẹ́ kéèyàn sí tọ́lọ́run ohun tí ó máa wà lọ́dọ̀ rẹ̀ ohun èṣù ni olùwádìí mú yẹn ṣèbàjẹ́ bóyá obìnrin kan ni ó wá bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ohun tiẹ̀ ó fẹ́ máa fi kó fìtínà báwọn èèyàn èṣù ló gbé ohun eléyìí fún so ohun tó bá ti jẹ́ pé ń kó wàhálà báwọn èèyàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ń kọrin pátá yẹ́yẹ́ tí wọ́n ń kọrin torí pé ohun jìtá ohun jìtá èṣù náà lọ́wọ́ ń bẹ̀ ohun ìlú èṣù lọ́wọ́ ń bẹ̀ èyí ò rí bẹ́ẹ̀ èṣù gidi gédégbé oníbẹ̀bẹ̀ ẹgbẹ́ máa fi lè sàánú tó yẹ pé ìlú kò mọ mú fún ẹ̀ mọ́ jìtá kò mú fún ẹ̀ ọlọ́run ti sàánú ẹ̀ dáadáa ẹ̀sìn ti wà nù ààrẹ ààrẹ àwọn èèyàn tẹ́lẹ̀ pé àwọn tẹ́gbọ́n jẹ́ olùpèpè tẹ́lẹ̀ orí ó tún máa jáde lẹ́nu wọn ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ijó ó tún máa jáde lẹ́nu wọn ní kọ̀rọ̀ so èṣù onáàní ló wọn gbogbo ohun tó jẹ́ àwọn ohun yìí ohun orin táwọn yẹn fi ń kọrin èṣù ni ó wà ní kinní kan lóhùn kinní kan ń ṣoògùn ohun fún gbogbo náà rí yẹn èṣù náà ni o tó yẹ fi máa ń ṣoògùn ohun so èṣù onáàní fà á so èṣù ni ń kó làákà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́gbẹ́ wọ́n gbẹ́ náà tó ní jẹ́ kinní ó ní ah kinní kan kọrin tí ah eléyìí ní kọrin eléyìí ọ̀ àmọ́ àwọn orin tí ó ń ń kọ èṣù ní o èṣù ló kó làákà rẹ̀ náà o ọlọ́run wa step six mani sàtọ́ àtàmì ní òun sàtì. ọlọ́run ní ìwọ èṣù máa kó làákàyè àwọn tọ́lọ́run bá ní kọ́ lágbára lé wọn lórí kó lọ bisautik pẹ̀lú rẹ̀ ẹgbẹ́ tó bá ń gbọ́ orin àti fi orin lẹ̀ mọ́ nílà gan yóò nílà yóò rò pé ah kìíní tí máa wọnú jìbìjìbì ara wọn kò rò pé sùn ní wọnú jìbìjìbì ara wọn so kò ní fẹ́ filẹ̀ kò ní fẹ́ filẹ̀ ara wọn so lọ́ba bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kárí pé àfìsílẹ̀ kárí pé kí ni ọ àfìsílẹ̀ kìí ṣe nǹkan tó dáa nọ́ọ̀mù. wà á ti lédè alẹ́ yìí bí báyìí ní kàwọ́ ọ́fíìnì. ó ní wájú lib alẹ́ yìí èṣù ó ní àwọn ọmọ àwọn ọmọ èṣù ojoojúmọ́ ni wọ́n máa ń kó lọ́dọ̀ èṣù àwọn ọmọ rẹ̀ ọ̀nà méjì ni wọ́n pín sí tẹ́bọ́lá wa sọ náà áyà yìí àwọn kan nínú wọn ẹ̀sìn ni wọ́n gùn wàá bá wọn mi èèyàn àwọn kan nínú wọn ẹsẹ̀ òun ni wọ́n ó rìn wàá bá wọn èèyàn tẹ́wọ́n bí lè pè é ní kọ́ èlù ẹ̀sìn ní jẹ́ kọ́ èlù ṣùgbọ́n tí wọ́n bá ti pe kọ́ìnù nígbà míì wọ́n sọ pé àwọn akọ ẹlẹ́sìn àwọn tí wọ́n gun ẹṣin so àní ń jẹ́ kí ni ọ ikọ̀ ẹlẹ́sìn òní ń pè ní kọ́ìnù tí wọ́n bá pe nǹkan ní rọ́jìlù òun náà ni àwọn tí wọ́n fi ẹsẹ̀ rìn àwọn ni wọ́n ń pè ní kí ni ọ rọ́jìlù so kọ́ìnù òun làwọn tó gun ẹṣin so. Uh, rọ́jìlù òun làwọn tó ni ní ọ àwọn tó fẹsẹ̀ rìn so rọ́jìlù yẹn jẹ́ jámù fún rọ́jìlù rọ́jàlà ó fẹsẹ̀ rìn ẹsẹ̀ ló fi rìn wá so káyélù òun làwọn kọ ẹlẹ́sìn tẹ́bálẹ̀ yẹn àjìlábà tẹ́ àwọn tó bá fẹ́ lọ sógun tó bá ti àjìlábà òun náà ni pé kó o kó kó o kó àwọn ọmọ ogun jọ láti lọ báwọn èèyàn jà kó o kó ọmọ ogun jọ láti lọ kọ́ báwọn e, èèyàn jà ọlọ́ni wájílíbù máa kó jọ bìkan èlíkà àwọn ọmọ ogun ẹlẹ́sìn rẹ wàrọ̀jìlíkà àwọn ọmọ ogun aláfẹsẹ̀rìn rẹ máa kó wọn jọ àlẹ́ yín fún àwọn tọ́lọ̀ ń fún ọ lágbára lé lórí èṣù ojoojúmọ́ ni wọ́n máa wá pa wọn táyà bá ti dọ́dọ̀ rẹ̀ báyìí wọ́n ní adọ́dọ̀ lágbájá òun àtìyàwó rẹ̀ kódà àbá wọn ni wọ́n jọ ń rẹ́rìn síra wọn ni ṣùgbọ́n bàtà fi kú bẹ́ẹ̀ wọ́n ti nára wọn bàjẹ́ so èso inú èso dùn ni wọ́n kárí so wọ́n á fún nírò pé yìí o kì í mu títẹ̀ tẹ́lẹ̀ o ọ̀rẹ́ rẹ̀ yẹn ọ̀rẹ́ rẹ̀ tó wọ́n mú tí a ní kọ́ lọ bá ń lé àwa láti tó fi lọ bá ń lé ó sì lọ bá ń lé tẹ̀lé ní kálọ̀ náà kí wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ìdúgbò kan yọ díẹ̀ mú ni ó náà ti tẹ̀lé ó sì yọ mu bẹ́ẹ̀ wọ́n jẹ́ lómi ó ṣe zìnà wọ́n jẹ́ lómi ó mutí wọ́n jẹ́ lómi ó ṣàbúrú ibi kọ́ máa kó ọ̀rẹ́ kọ́ rẹ̀ ọ̀rẹ́ tó sùn ti mú ọwọ́ apá àwọn gbogbo ẹ̀ wọ́n á ni ẹjọ́ àjọ lọ wọn àjọ tẹ̀lé wọn á mú tì sọ̀rọ̀ bí jẹ́ tí máa ń gun kíni ọ tí máa ń gun ẹṣin bẹ́ẹ̀ ló dẹ̀ ní ọmọ ogun tí máa ń ṣe kíni o tí máa fi ẹsẹ̀ rìn tí wọ́n máa gba àbọ̀ lọ́dọ̀ wọn ní gbogbo ìgbà so aya yìí òun náà ló fi díẹ̀ múlẹ̀ so ìgbà tó bá ti wá jẹ́ wípé àwọn èèyàn kan bá ti wá dìde táwọn náà gun ẹṣin àwọn èèyàn kan dìde wọ́n fẹsẹ̀ rìn lọ wọ́n fẹ́ kí yẹn fẹ́ lọ ṣe wọ́n fẹ́ lọ bà nǹkan kan jẹ́ nínú ẹ̀sìn àwọn ọmọ ogun kíni o àṣetán àwọn náà darapọ̀ mọ́ wọn wọn ni ẹja lọ so ó ti yánu ẹja lọ ba gbogbo ẹ jẹ so dáadáa bẹ́ẹ̀ báwọn náà ti máa ń tẹ̀lé wọn nìyẹn so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa so ló fi jẹ́ pé Ibn Abbas lára ọ̀rọ̀ tó sọ nìyẹn ó ní kullu rakibin wa mashin fi ma'siyati Allah gbogbo ẹni tó bá ti jẹ́ olùgùn nǹkan abẹ́lúfẹsẹ̀rìn níbi ìyapọ̀ ọlọ́run èṣù ti wà pẹ̀lú wọn èṣù ó ti ṣe kí ni o ó ti wà. so ọlẹ́ni lẹ́wọ̀n àgbà náà òun náà ni kí ni o ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ ni kí ni. وشاركهم في الأموال والأولاد وعدهم. ó ní وشاركهم. lẹ́yìn wá gbà náà ṣàríkì ohun ẹjọ́ máa wà pọ̀ ìwé èṣù àwọn tó ọba ti lágbára lé lórí máa bá wọn wà pọ̀ fílẹ̀ àmúwà níbi owó hmm. bó tí níbi owó jẹ́ wọ́n máa gba rìbá jẹ́ wọ́n máa gba bíráìbù jẹ́ wọ́n gbé rìbá owó nápò gbogbo ẹ̀ jẹ́ wọ́n máa gbà á. so wọ́n máa dàpọ̀ mọ́ wọn bí owó máa sọ fún wa wípé ẹni tí ọba aráàmù tí ọba jẹ kó tó rí àlàálì ọdọọrùn gbólóhùn yẹn ni ojú wọn máa sọ láàrin ara wọn so gbólóhùn tí ọ̀dà òní táwọn sọ lórílẹ̀ ayé pé wọ́n rí àràmù jẹ́ àà kó o tó rí àlàálì ọ̀run ló tó rí gbólóhùn burúkú sọ nínú owó èṣù dàpọ̀ mọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn rí lè sòótọ́ ń dogan fẹ́ rówó àwọn èèyàn ṣe bàjẹ́ ń dogan fẹ́ rówó àìmọye aburú òun náà ní tìbí owó wa gbogbo ẹ̀ pátá yányá ọlọ́run bá ló ń fésù lágbára kọ́ dàpọ̀ mọ́ wa níbi owó lẹ́gbẹ̀ẹ́ náà wà fi lè sàánú níbi ọ̀rọ̀ olówó dé lára àwọn àánú lọ́ba máa ń ṣe fún yẹn nìyẹn tí ò ní wọ̀bìà owó tí ò lójú òkòrò owó tí dọ́wọ́ bá ṣe fún dọ́wọ́ bá ní kó kọ̀ náà ara bẹ́ẹ̀ fi máa mọ̀ pé gbogbo àwọn kan tó wà bí ilẹ̀ fi máa mọ̀ yìí pé e-, èèyàn bọ́ lọ́wọ́ èṣù o káwọn yẹn mọ̀ pé èèyàn bọ́ lọ́wọ́ èṣù àwọn kan náà fi máa mọ̀ pé èṣù sì ń dààmú lágbájá ààrẹ tẹ̀ fún ẹ̀rọ ẹgbẹ́ àfáàní tí wọ́n ti wá kówó lé lọ́wọ́ tó jẹ́ pé gbogbo owó yẹn padà yẹn ó kàn ń ṣe bàṣàbàṣà ni èṣù sì wà lọ́dọ̀ ẹ̀ máa ṣe wáàsí so ẹ̀dẹ́gbẹ́ kò lè manage owó èṣù wà lọ́dọ̀ ẹ̀ èṣù ti yóò kọ́ ọmọ pẹ̀lú owó so agbọ́dọ̀ sọra kò ní gbìyànjú ṣe wáàsí kò ní gbìyànjú jẹ́ àfa kò ní gbìyànjú jẹ́ nǹkan kan so nínú owó èṣù máa ń jókòó déyàn bẹ̀ ni téèyàn bá ní àmójúkú o so èèyàn ẹ̀ rí pé ọ̀rọ̀ owó kìí ṣe kékeré àwọn tí wọn ò tí ì rówó yẹn gan tẹ́lẹ̀ pé náà bá rówó yẹn báwọn ti pin ni wọ́n sì ń já nítorí ẹ̀ pé táwọn bá rówó yẹn báwọn ti pin ni àgbà ara ìwọ̀kọ̀ ẹ̀ kó mú jù mí lọ́nà ṣé bí mo sọ pé màá rí yẹn ìwọ̀kọ̀ ẹ̀ kó rí yẹn náà wọ́n sì ń jà so ibi tó lágbára dé so tó bá dẹ̀ délẹ̀ ni gbogbo àwọn èèyàn wà jẹ́ pé bí wà dé pé títòun nìkan ni kọ́jẹ́ tó bá délẹ̀ báyìí náà ni pé ẹlòmíì tó bá délẹ̀ báyìí wọn ẹjẹ́ àṣẹ sùúrù ká fún ma bá wọn ti fẹ́ ṣe yóò fẹ́ kí wọ́n jẹ́ pé ojú òun báyìí wọ́n ti ń pín lead series náà ẹjẹ́ àwọn pín ah, ẹ ṣe sùúrù sọlọ́ọ̀ jẹ́ pé ọlọ́run àfi lè sàánú èèyàn tó bá délẹ̀ tí wọ́n bá fi lé ní lẹ́gbẹ́ lẹ́gbẹ́ ara rẹ̀ ń balẹ̀ pẹ̀lú ara rẹ̀ ń balẹ̀ pẹ̀lú ẹ̀ ara pé ọlọ́run bá sànú èèyàn ni ọlọ́run ni wàṣàrí kí ó ń fi àmúwárí. bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ aulad nípa àwọn ọmọ ṣàríkì om àwọn èèyàn kan dọ́jọ́ yìí pé nípa ọmọ bíbí wọ́n máa pa ọmọ kọ́tìlì aulad yọ̀wọ́n àbí ẹja pa ọmọ ẹ̀. ẹ̀rù ń bà wá òsì yìí ọbẹ̀ pọ̀ jù so wọ́n máa pa ọmọ ẹlòmíràn ọmọ ọmọ àlè òun ni wọ́n máa bíjọ sórílẹ̀ ayé ẹlòmíràn ni yóò máa ṣe zìnà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ní lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ènìyàn òun ni máa dàpọ̀ mọ́ wọn níbi ọmọ èṣù ó dàpọ̀ mọ́ àwọn èèyàn nípa ẹgbẹ́ zìnà ni wọ́n ń ṣe yóò dàpọ̀ mọ́ wọn tí wọ́n bá fẹ́ lóyún ọmọ èṣù náà ni wọ́n tún ní so omi ìṣúná ó tún bí sórí ilẹ̀ ayé yóò tún máa da ilẹ̀ ẹlẹ́rù tóbi jẹ́ pé ìṣọ́ ọlọ́run bá ṣàlàyé fún wa pé ká máa sá fún èso òfin wálẹ̀ tá a bá fẹ́ súnmọ́ ìyàwó wa oníkàtọ́ pé Allahumma jannibna shaitan wa jannib shaitana mimma razaqtana tó bá wọ èso wa shariki um fil awlad tá a bá fẹ́ bí ọmọ wa bẹ̀ wá nípa ń bẹ̀ tá a bá tún bímọ tán so bẹ́ẹ̀ náà tún ni èso tó máa ń wá tó tún wá sún jẹ́ pé tó tún wá gba ní àbàrà lábàdà so ọ̀rọ̀ bí jẹ́ pé gbogbo àdúrà òṣèlú bá tún ní ká tún máa ṣe fún àwọn ọmọ wa ká lè bá àfi lè dáàbò bò wọ́n níbi èṣù kọ́dà èṣù gbogbo ọ̀nà ni ó èṣù ó lu ọmọ rẹ láti jẹ́ pé kọfẹ jẹ pé ọfẹ tọ́jú ẹ nígbà tó fẹ́ tọ́jú ẹ ọfẹ tọ́ sójú ọ̀nà èso ló fẹ́ lu ọmọ rẹ kọfẹ kú olójú ọ̀nà yẹn ò ní gbà fún ni o torí kékeré ni o gbogbo ọlọ́run ni pé a máa gba bí ọmọ wa láti kó báyàn ọwọ́ ni wà ìdì hùm wà ìdì hùm Jésù promise wọn Jésù wa nínú yẹn Jésù ló ń promise yẹn láyé yìí nǹkan Jésù ní tó ga jù nìyẹn yóò máa fún ọ ní àwọn àdéhùn yóò máa fún ọ ní àwọn àfọkànbalẹ̀ wípé ah ah ó mọ̀ pé. tí wọ́n gangan bá di ọ̀gá ní ìsìn o gbọ́dọ̀ lé ipò tó wà wájú rẹ ni ibùkọ́ pa èèyàn tó wọn bá débẹ̀ ọ̀rọ̀ pọ́npọ́n rẹ ò ní parí nínú ìwé tàn kó o yẹ nínú ìwé kọ gidi nìyẹn ni kò yẹ pẹ́sidẹ́ǹtì nínú ìwé tàn ó kọ ọ̀rọ̀ lè parí rárá ó kọ àwọn ọmọ rẹ lè kan ló fi láti ara wọn ni pé tí <laughs> tẹ́gbẹ́ wa jẹ́ pẹ̀lú islam kò yẹ kó dolówó tẹ́gbẹ́ wa jẹ́ pẹ̀lú bí islam ti gbé kalẹ̀ lẹ̀ kò yẹ kó dolówó ṣùgbọ́n àwọn ọ̀gá ah, kí jẹ jẹ wọ́n bẹ̀rẹ̀ jọ kàn kí n dolówó <laughs> ṣẹlẹ̀ tàwa bẹ́ẹ̀ <laughs> ṣùgbọ́n yẹ kó dolówó nígbà tí ń wẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ bí yẹn ó lè máa gbé gbèsè ayé tí ó ní fọkànbalẹ̀ so àti ẹni tó jẹ gómìnà tó padà di tálákà àti ẹni tó jẹ gbẹdọ jẹ pírẹsidẹ̀ntì ẹgbẹ́ bí ìgbà tó gbé gbèsè ayé tálákà ni ẹ̀tẹ́lẹ̀ so nípa ètò ọlọ́run téèyàn bá mú kànmọ́kàn tó lè ṣe nǹkan tó yẹ kó ṣe. so látara bẹ́ẹ̀ èṣù wa ìdìhùn máa promise wọn inú tó sùn máa promise èèyàn òun náà ni túlù lè umuri ọmọ ìkéré ni ọ àà má ṣe sìnà tó ń ṣe lọ ó yí dàgbàlagbà tó bá bẹ́ẹ̀ àwọn tiẹ̀ ní ìsìn báyìí wàá fi sìnà lẹ̀ òní ṣe sìnà mọ́ wàá wá ṣẹ̀sìn dáadáa yóò máa tán jẹ́ ó ní ọ̀rẹ́ kó gbádùn lọ́mọ ìkéré tẹ́mùtọ́ wa yìí gbàyẹn gẹ́gẹ́ ló ní ẹ ló lágbára dáadáa ẹ kò gbádùn èso ó máa ṣàdéhùn fún ọ ni kó kówó jẹ kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí ìgbà tí wọn bá tó mú ọ lọ́wọ́ àmọ́ sọ pé ah ìṣe èṣù ni èṣù sí ní ọmọ so èṣù ni wọn ṣàdéhùn fún yàn gbogbo ẹ̀rọ ọmọ bẹ́ẹ̀ wà ní ìṣe èṣù ni àwọn àgbẹ̀ ìṣe èṣù wo èṣù olórí jọ sọ pé ìṣe èṣù ni ọlọ́run ni wà máa yẹ ìdí òun ṣètàn. wà máa yẹ ìdí òun ṣètàn ìlà òwúrọ̀. ọlọ́run ni èṣù òní máa promise àwọn èèyàn ní nǹkan kan ìlà gùrúùrọ̀n ọlọ́run ní ìtọ́ba jẹ́ ìtànjẹ ni èṣù òní promise àwọn ará àfitànjẹ lórí pé àwọn ará maka èṣù tẹ̀wọ̀n gbàdánbẹ́ jagun bádìrì ó mọ̀ pé ogun wọn wọn máa ogun yẹn máa ogun yẹn ò ní gbé wọn ó sì tàn wọn dójú battlefield ó sì sàkóò lógun bá dé rẹ̀ so ó tàn wọn dójú ojú battlefield láàrin ó dẹ̀ wọn débi tó ti bẹ́ẹ̀ jagun náà ó dẹ̀ sàkóò mẹ́ ó dẹ̀ ó sàkóò mẹ́ so lára ń tẹ́sù ṣe fún wọn nìyẹn èsù tán àwọn èèyàn ó ti tàwọn èèyàn tàwọn èèyàn dáwọn èèyàn dẹjọ́ kú bàbá ìmọ̀ abẹ́ kú báyìí ní ó tó mọ̀ pé èsù ló tán o bàbá ìlú yóò ti mutí yóò ló gbé mọ́tò ọ̀hún wà lọ wúú ọ̀gá lọ lẹ́rí mọ̀ nǹkan ni ah ẹ máa gbé bàjẹ́ ń gbé lẹ́rìí ni wọ́n sọ pé ah ah ah ibi tó ti mú yẹn ló ti gbé ah táwọn ọba kò ṣeé ṣe mọ́ yóò kàn mí kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni èso tàn jẹ́ nìyẹn so ọ̀rọ̀ ayé ìdùnnú ṣe ìtọ́nu ìlànà. ọ̀rọ̀ ayé ìdùnnú ṣe ìtọ́nu èso lè promise àwọn èèyàn kò lè tàn wọ́n jẹ ju pé kí ni kò lè promise wọn ju pé kí ni ìtànjẹ nìkan ní dọ́lọ́dẹ̀ èso kéṣù ọmọ àtàyàn báyìí kéèyàn wá sọ pé èèyàn já síbi tó da irọ́ ni èso lè tàn yàn láíláí kó jẹ́ kéèyàn já síbi tó da ṣé ká mọ̀ gbẹ́kẹ̀lé èso wò dáadáa bá ti mọ̀ pé ó ní èso ni ká mọ̀ gbàgbẹ́ kó bí wọ́n wò pé tó máa ṣe zìnà ibẹ̀ ló wọ́n gbà tó wọ́n fi dolówó àbí kí nǹkan kan máa bá wọn lájọṣepọ̀ ló wọ́n gbà tó wọ́n fi dolówó ẹ̀ ọkẹ́ ẹ̀ ní èso nìyí kí wọ́n bá mi tó bá lọ sògùn owó ló wọ́n gbà tó wọ́n fi dolówó ìgbé tó bá ti wá dolówó tán ó sì máa náwó sójú ọ̀nà àtìtọ́ lọ́wọ́ bá irọ́ ni èso lè gbé èèyàn débi téèyàn ó fi sọ pé àwọn àṣetọ́ lọ́wọ́ láìláì kí wọ́n bá bẹ ọ̀nà òṣèlú ló wọ́n gbà tó wọ́n pààyàn ọ̀nà òṣèlú gbé ẹ̀ ṣẹ́mi rẹ̀ tó bá ti wá dibi tó yẹ kó òun dé tán òun ò ní pààyàn mọ́ wọ́n wà máa fi ṣẹ̀ṣẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìtànjẹ téèyàn ó fi kú bí èso ti tán ti ìjẹ nìyẹn tó fi kú so ká má gba ìtànjẹ èṣù wà ní inna ibadi ọlọ́ni sọ̀rọ̀ wáyẹn. gbogbo ọ̀dọ́ lọ́wọ́ bá sọ fún èṣù nìyẹn sọ ó ní inna ibadi gbogbo àwọn tó bá jẹ́ pé àwọn dìrọ̀ mọ́ mi ẹrú sí mi ni wọ́n ẹ bá lè dìrọ̀ mọ́ ọlọ́run tó lè ṣe sùúrù tó lè ó di ọlọ́run ó ní àwọn ẹrú sí mi yẹn kí ni ọ. ní sàlẹ̀ fẹ́ àlẹ́ yìí sọ̀rọ̀ tó. wọ́ èso lè lágbára lé wọn lórí ó lágbára lé wọn lórí tọ́lá bá ti ràn yàn lọ́wọ́ ọ̀rọ̀ obìnrin ọlọ́run yàn lọ́wọ́ ń ọ̀rọ̀ owó ọlọ́run yàn lọ́wọ́ ń bẹ̀ òkòrò owó òròjì òkòrò obì òròjì òkòrò gbádùn ayé yìí ẹgbẹ́ agbọ́dọ̀ àjọ ti sànú rẹ̀ rẹ̀ ìjọsìn bàbá ìjọsìn ìjọsìn yẹn wá máa ń jẹ́ nǹkan pé o ti ń rí adùn ìgbọ́dọ̀ kírun méjì ìgbọ́dọ̀ kírun kan àti kejì kí n dàpọ̀ mọ́ra wọn mo gbọ́dọ̀ gbìyànjú àti kírun yìí so mo gbọ́dọ̀ ṣe bí wọ́n máa ní kí n ṣe ọlọ́run ní kí n dùn ẹ adùn ìjọsìn ọlọ́run wà ní ẹ̀mí rẹ òtún wà ní ìbádùn ọlọ́run yẹn ọlọ́run ní àwọn ọdún bá dé wọ́n wà báyẹn lẹ́sà làkà alẹ́ ìṣòro ọlọ́run ní agbára ò lè wà fún ọ lé wọn lórí ìwọ̀n tó jẹ́ èṣù láéláé ọlọ́run ní òòlù ẹlẹ́gbẹ́ alẹ́ wọn lórí láéláé àwọn ẹrú ọlọ́run nìyẹn so àwọn ni wọ́n ṣọ́ra ní gbogbo ọ̀nà tí sùn máa ń gbà láti wá mú yàn wọn ò ní jẹ́ kí èso wá mú àwọn àdìsí iṣẹ́ ọlọ́run ọba tó fìdí múlẹ̀ àdìsí ẹ̀wà ni muslim òun náà ni pé yakula azawajalla ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀gá ni pé ìní kọ̀láktù ìbáàdí ùnàfà gbogbo àwọn ẹrú sì ni mo dá wọn lẹ́ni tó jẹ́ pé ó yẹ kí wọ́n tẹ̀lé tèmi ni kúlùmọ̀ olórí yúlá dẹ́rọ̀ fìtọ̀ ẹ̀ wọ́n dẹ́ tèmi ni so ọ̀fàjá àti ṣàyàtì àwọn ọmọ èṣù ni wọ́n bá wọn wọ́n kóra wọn wá bá wọn èṣù wá fàjìtá láti àdínì àwọn ni wọ́n sẹ́ni wọn kò bí ẹ̀sìn. wà á rọ̀ mọ́tí alẹ́ yìí máa hálítú láhùn àwọn ni wọ́n sọ di èèwọ̀ fún wọn nǹkan tí mo sọ di ẹ̀tọ́ mo sọ di fún wọn. tó jẹ́ pé gbogbo àwọn kan wọ̀nyí èṣù ká mẹ́jọ lágbára ara tá bá ti ń ṣẹ̀sìn wa dáadáa tí èṣù bá ti dé kéèyàn ti mọ̀ bẹ́ẹ̀ tí àwọn bá ti ń dọ̀rọ̀ owó èṣù òde

ṣùgbọ́n tí yàrá ń borí ẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò òun gan náà yóò ti máa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pé eléyìí kò ṣeé mú so látara bẹ́ẹ̀ àánú ọlọ́run bọ́ ọmọ dọ́dún èèyàn èèyàn náà wàá di ẹni tó ṣe yí pé èṣù òní lè ní agbára ní ọ̀dọ̀ èèyàn so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé a máa tún máa wá sọ nípa èṣù a máa wá tá a bẹ́ẹ̀ ka Kùránì wọn ni a wá sọ nípa èṣù gbogbo àdàbà tí wọ́n fẹ́ afẹ́ súnmọ́ ìyàwó wa á wá sọ nípa èṣù afẹ́ wọ tọ́lẹ̀tì wọn ni ká wá sọ nípa èṣù òun náà dáná wá sọ wọn dà èṣù òun náà ṣe kí ni o kò fi wá lọ́rùn lẹ̀ ọlọ́run dára wá ní kó sọ wá níbi èṣù òun náà ni kí ni o ọlọ́run ọlọ́run dára wá ní kó sọ wá ìwà káfá bí rọ́bì kan wákìlá ọlọ́run ọba yìí tó ní kí ni o ẹni tó lè sọ yàn ní ọwọ́ èṣù àbẹ̀lọ́run ọlọ́run fàmí àwọn ọjọ́ wúlò fún wa subahana kala alhamdulilayi shalala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.